إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى ان الدين عند الله الاسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa. Anabiwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah kó kí àwa náà kó ṣàánú wa kó ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa kó yọ́nú sí wa kó má fi ilé ayé ni wá lára. bákan náà ní ọjọ́ tí a bá lọ pàdé rẹ̀ kó ṣe ìpàdé náà ní ìpàdé ìyọnúsí kó má ṣe ní ti ìbànújẹ́ fún wa kó má ṣe ní ti òfófó ẹnìkọ̀ọ̀kan wa. wàyí kútúbà wa ti òní ọ̀dàlẹ̀ òdòkúlò fìsílmì káfà udkhulu fi silmi kàfà ẹ kó sínú ìsìláàmù pátápátá ẹ kó sínú ẹ̀sìn ìsìláàmù pátápátá gbogbo nǹkan tí ó bá ń jẹ́ islam òun ni kẹ́ ẹ gbà tọwọ́ tẹsẹ̀ ẹ má gba abala kan kẹ́ wá dá abala kan sí ẹ má yọ̀nú sí abala kan kẹ́ wá kórìíra abala kan òdòkúlò fìsílmì kàáfà ẹ kó sínú ìsìláàmù ẹ kó ara yín sínú ìsìláàmù pátápátá. òní ni ìyàwó mọ̀lẹ́jọ́mọ́ a. júmọ́ àtòní ni sì ní jímọ̀ tó kẹ́yìn nínú oṣù rọ̀bí ọ̀sánì oṣù kẹrin ọdún fourteen forty one. wọn ò rí oṣù ní alẹ́ alẹ́ òní tá fi jí sáàárọ̀ yìí tá jí yìí alẹ́ òní alẹ́ tí ń bọ̀ yìí alẹ́ ọ̀la ni. nínú èdè tí a gbọ́dọ̀ gbọ́yé nìyẹn wà alẹ́ tá a sunrun ẹ̀ kọjá yìí tá fẹ́ kí yìí òun ni alẹ́ tí òní alẹ́ tí ń bọ̀ lẹ́yìn ni alẹ́ tí ọ̀la. so ká sọ yé báwọn wọn ò wá rí wọn ò rí ìlétésù wọn ò rí ìlétésù ní alẹ́ òní ó túmọ̀ sí pé alẹ́ tá a sunrun ẹ̀ yìí wọn ò rí àná sì ni Thursday tí í ṣe twenty nine oṣù kẹrin ọdún fourteen forty one nítorí náà òní ni ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún fourteen forty one tí kò bá sí ìkéde míì látọ̀dọ̀ sultan ó ti túmọ̀ sí pé ọ̀la bẹ̀rẹ̀ láti alẹ́ òní tí í ṣe sábtì ní ó máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún jùmọ́dá àlùhùlá ọdún fourteen forty one. kí ni déètì àwọn kèfèrí lónìí nítorí pé ọ̀rọ̀ ayé yìí is word and opposite ọ̀rọ̀ ilé ayé is word and opposite ọ̀rọ̀ àlìkìyàmọ̀ náà is word and opposite matter ọ̀rọ̀ àti ìdàkejì rẹ̀ ni tá a bá ti ń rí kí ni Islam sọ láti máa rí kí ni kèfèrí náà wí ok tá a bá ti ń rí kí Islam sọ náà la máa rí kí kúfúrú wí. tá a bá ti dọ́jọ́ àlìkìyàmọ̀ tába ti ń rí èrò àlìjánà náà láà máa rí èrò iná kò sí ìpín kẹta kò sí ìpín kẹta déètì ti kèfèrí lónìí òní twenty seven oṣù kejìlá ọdún two thousand and nineteen àbí twenty seven oṣù kejìlá ọdún two thousand and nineteen ṣe ti rí pé pẹ̀lú déètì méjèèjì yìí ó fi hàn wípé wọn ò jọra wọn wọn ò jọra wọn nípasẹ̀ bẹ́ẹ̀ èwo ni tiwa nínú méjèèjì ṣé titọ́ Ọlọ́run ni tiwa ni àbí ti ti àwọn kèfèrí títọ́ lọ́hùn ni tiwa títọ́ lọ́hùn sì ló di dandan ká gbà kákọ́ ti kèfèrí tọ́lọ́hùn fi sọ pé yá ayú alẹ́dínà àmánu òdòkúlù fi sílùmí káfà ẹ̀yin onígbàgbọ́ òdodo tọ́ba dá sí pé onígbàgbọ́ òdodo ní ọ́ àsìkò tí àṣírí rẹ̀ ó tù láwàyè tọ́ba sì jẹ́ múnàfíkì àdínì àsìkò ni asiri rẹ̀ ó tù sáyé. tó bá sì jẹ́ òpè tí ò mọ ibi tí ń lọ tọkàn kàn rìn bíi cloud cloud eh, kí ni wọ́n ń pè cloud náà kurukuru tó rìn láyé bíi cloud ẹlòmíì ìrìn ayé rẹ̀ ìrìn cloud ni sẹ̀gbẹ́tẹ̀ bá dó báyìí tẹ̀ bá wọn cloud kò ní kókó ibi tí ń lọ. ọkàn sáà ń wọ́ káàkiri náà ni báyìí ẹlòmíì ṣe rí títí dásìkò inú. tátẹ́gùn bá fẹ́ gbé cloud lọ sí ìsì yóò gbé lọ tọ́ba fẹ́ wọ̀ lọ sí west yóò wọ̀ lọ tọ́ba tó fẹ́ dá padà yóò tún dá padà báyìí ẹlòmíì ṣe rí nù àsìkò tásìrí rí òtù làwà yìí torí ti ń bọ̀ ní àárín ọjọ́ mẹ́rin òní yóò jẹ́ ká mọ ta ni ẹni náà. tó ga sí pé ilé ayé ẹ̀tọ́ wà kọ́ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo tí ò fi ọ̀nà kankan bójú wo ìlànà kẹfìrì ẹ̀ títí ọjọ́ mẹ́rin òní àṣírí òtù o torí déètì tí wọ́n ní twenty seven oṣù kejìlá so Saturday twenty eight Sunday twenty nine Monday thirty. Hmm. tọ́ba wá di ní mọ́ndé o lọ́dọ̀ tiwọn alẹ́ mọ́ndé mọ́júmọ́ tíwìsdéè ọlọ́run àdọ́ ọmọ yóò ọlọ́run fúlẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ tó ti mọ̀ àwa àdọ́ ọmọ pé ẹsẹ̀ kan ló ti bọ́nú ẹ̀sìn ẹsẹ̀ kejì ó ti bọ́nú kẹfìrí ni àwọ àwọ ọmọ bọ̀tọ̀ ọlọ́run ọba tó dá ọ ọmọ ọdún yẹn tó jẹ́ o ò tí ì pé lẹ́sìn. àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní òru tí wọ́n kà kún òru àkọ́kọ́ nínú January two thousand and twenty tó o bá ti bá wọn kópa ń bẹ̀ tó sì ń pèrè mùsùlùmí ààbọ̀ mùsùlùmí ni ọ́ èso dídí mùsùlùmí ààbọ̀ ààbọ̀ mùsùlùmí ni ọ́ ìyẹn sì ti yapa sí àṣẹ olúwa ẹlẹ́dà tó sọ pé yá ayú alladhina amanu udkhulu fi silmi kaafa ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ kó sínú ìsìláàmù tapá ti tán torí tẹsẹ̀ tòkè tilẹ̀ tíwájú tẹ̀yìn tẹ̀gbẹ́ ọ̀tún tẹ̀gbẹ́ òsì gbogbo all directions all sides of yourself ó ní kó fi kó sínú Islam. nígbà táwọn kan bá wá sọ wípé àwọn ń yọ̀ àwọn ń dunnú pé àwọn kó sínú ọdún tuntun ǹjẹ́ bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwa mùsùlùmí ní ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún òní àwa mùsùlùmí àti inú ọdún títun àti nínú ọdún títun pàápàá a wà ní inú oṣù karùn-ún a wà nínú oṣù karùn-ún jùmọ́dá àlìhúlá ọdún fourteen forty one a sì nínú ọdún tuntun tọ́ba já sí wípé lódìdí ló wà nínú ìsìláàmù pé ṣe láàbọ̀ ò ní kí ẹnìkan kú ìpalẹ̀mọ́ ọdún ò ní dá ẹnikẹ́ni lóhùn tọ́ba kí ọ kú ọdún ò ní dá lóhùn torí pé ọdún tó ò ṣe ọdún tí ò sí nínú ẹ̀sìn rẹ̀ ọdún tí ò sí inú gbàgbọ́ rẹ èyí ti ṣe tẹ́nìkan ó kì ọ́ kú ọdún tó wàá dá lóhùn èyí ti ṣe tẹ́nìkan ó fi kí ọ kú ọdún tó wàá dáhùntìn lóhùn àmọ́ nítorí pé ààbọ̀ ni ọ́ nínú ìsìláàmù ààbọ̀ ni ọ́ èso dídí èso dídí ọjà àbọ̀ nítorí wípé bó o ṣe ń kírun ló ń ṣe ti tàwọn kèfèrí mọ́ òmu díẹ̀ nínú ìsìláàmù òmùrun ọmọ àwẹ̀ òmùwájì ọwọ́ amúyòkù lọ́dọ̀ àwọn kèfèrí ìyẹn ò lè pè rẹ o àṣedànù ní ẹ̀sìn àbọ̀ àṣedànù ní ẹ̀sìn àbọ̀ kó o lè mọ̀ wípé ohun tá à ń sọ ní òdodo. bí ọba tí ì yí ọ ni ò tí ì yí ọ ló fi dàbí ẹ̀sùjò tí ń wọ́ ká tí ọmọ tá àmọ́ kókó obi ti ń rè. bí ó sọ̀kalẹ̀ sí ilé ayé ni bí ó sì máa ràn mú káàkiri ogun sánmà náà ni tá a mọ kókó ohun tí ó padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ kó o lè mọ̀ pé òdodo ni tá à ń sọ wípé ohun tí ń jẹ́ dìsẹ́mbà kò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀. ohun tí ń jẹ January one kì í sọdún tiwa alihamdulilayi lọ́dún yìí àwọn ìjọ NASFAT ọ̀kan pàtàkì nínú àwọn ìjọ oníbídíà tí gbogbo ayé mà ni ọ̀kan pàtàkì nínú àwọn mùsùlùmí oníbídíà ni wọ́n lọ́dún yìí àwọn náà ní àwọn kúrò nínú december mọ́júmọ́ january. ìjọ NASFAT sẹ́ ní gbogbo nàìjíríà wọ́n ní àwọn yọwọ́yọsẹ̀ kúò nínú èyíkéyìí àkànṣe àdúà àwọn ò ní péjọ báwọn ṣe máa péjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí àsàtì láti yà wọ́n jọ ṣe ni wọ́n ní àwọn orí nǹkan kan tó burú ń bẹ àá ẹni tó bá balaye kó ṣe náà ní mọ̀nàkàì. àmọ́ nígbà táwọn náà tí wọ́n súnmọ́ onísúnà wọ́n rí i pé ìrarùn làwọn ń ṣe wọ́n sì yọwọ́ yọsẹ̀ kúrò ń bẹ̀ wọ́n sì gbékèdè bọ́ ta ìkéde òun lèmi náà rí lórí Facebook pẹ̀lú lẹ́tà ẹ́dín NASFAT wọ́n ní gbogbo branches àwọn pátápátá kò sí ti ń jẹ́ special tajud crossover night wọ́n ní kò sí ti ń jẹ́ crossover tajud ní ọdún eléyìí wọ́n ní innovation wọ́n ní bídíà ni tèmi tá à ń sọ fún ọ náà nù pé bídíà ni mi tá à ń sọ nu ọba ní nọ́sípàtì ń ṣe lẹ́rìí tiẹ̀ kálọ̀ ọba ti wá kú nìsín kí lè tó bọ̀ láyé táwọn fi bínú sáájú sí yọwọ́ ìrọsẹ̀ kúrò náà rẹ lórí ọjọ́ àlèkè àmọ́ ni pé àwọn kọ́ làwọn bá tiẹ̀ jẹ́ o àwọn kọ́ làwọn kó bọ́ ọ. ó súnlé lóru dìsẹ́mbà ó tún ti ń múra rẹ̀ lẹ́ẹ̀ báyìí. ǹjẹ́ ẹ mọ̀ pé níbi tí ààbò àwọn mùsùlùmí kan tó tó tó pinye kéde lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń dáwó àgbò wọ́n ti ń dáwó àgbò ẹran àgbò ìmáàmù wọn ti ní wọn dáwó pé ọdún tí ń bọ̀ yìí àwọn pẹ̀ran fún ni alákòóbá ìmáàmù ni o ìmáàmù alákòóbá ni o jìnnà sí o december stroke january kọkànwá lọ́wọ́ kọkànwá lẹ́sẹ̀ kọkànwá lọ́wọ́ kọkànwá lẹ́sẹ̀ tọ́ba dasí pé lódodo ló gba islam lódidi ẹni tó gba islam lódidi ohun tá à ń sọ yìí ó yé àmì tó bá dá sí pé ààbọ̀ ló gba Islam ohun tá à ń sọ yìí kò ní yé má kí ẹnikẹ́ni kú ọdún a sì inú ọdún tuntun àlónìí ni táàtì oṣù kẹrin ọdún àwa mùsùlùmí táàtì oṣù kẹrin ọ̀la ló máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù karùn-ún ọjọ́ àkọ́kọ́ oṣù karùn-ún sunday ló máa jẹ́ two monday ló máa jẹ́ three tuesday ló máa jẹ́ four oṣù karùn-ún níbo ló ti rí ọdún tuntun tó ń ṣe. àwọn onímẹ̀sìn wọ́n ní èèwọ̀ ní fún mùsùlùmí nírú ọjọ́ náà láti kí ẹnikẹ́ni kú ọdún èèwọ̀ ni fún wa láti gba ẹ̀bùn ọdún lọ́ọ́ fi máa gbọ́ táwọn kan sọ pé mọ́bẹ̀sìn rẹ jẹ́ nítorí ìrẹsì mọ́bẹ̀sìn rẹ jẹ́ nítorí ìrẹsì tí ò jiná ìrẹsì olókùúta mọ́bẹ̀sìn rẹ jẹ́ o má gba mínírààsì ọmọpìlẹ̀ ọdún ni òòṣà ní òòṣà ó ní ọjọ́ tí òòṣà olórí méjìlá tó hàndòfà fún òòṣà olórí kan nílẹ̀ Italy ní ń pè ní January December stroke January December òòṣà tó yẹ pé orí tiẹ̀ méjìlá ni. ok janọọsì orí kan lòún ní tiẹ̀ ó lóun gbébà fún òòṣà tẹ́ ń pè ní janọọsì pé torí pé òun ni one one ló sì one ló bẹ̀rẹ̀ so gbogbo wọn wá panupọ̀ ètò lórí mọ́kànlá ètò lórí mẹ́jọ ètò lórí mẹ́fà wọ́n wá ní ìwọ yẹ pé orí kan ló ní jẹ́ káwọn fi ṣe ìbẹ̀rẹ̀ ọdún káwọn fi ṣe ìbẹ̀rẹ̀ ọdún. òòsàn january òòsàn february òòsàn ní máàsì òòsàn ní april gbogbo ọkọ̀ tí wọ́n sọ oṣù wọn pátápátá orúkọ òòsàn ni. sọ wá yẹ kí wọ́n tó pe rẹ mùsùlùmí tó bá jó didi kó bá wọn dá sí i ọba ní gbogbo ọdún tó bá ti bá wa láyé náà lọ́dún wa níbo ló ti rẹ́rìí ìyún ṣebí ìtẹ̀yẹ àwọn ológun náà bọ̀ láyé jò ní sọ bá wọn bọ̀gùn ṣèbí tàwọn Ṣàngó náà bọ̀ láyé sọ bá wọn bọ́ àbáwọn ní ìṣẹlẹ́sìn ṣé wọn kì í ṣẹlẹ́sìn a ní ọmọ kí wọn ó ní òrí tó burú ń bẹ ẹn tán bá sì wàá kàn lábùkù ń bẹ ńkọ́ ẹnìkan kábùkù lánàá ẹ mọ bó ṣe kábùkù ó kí ó kí pásítọ̀ kan kú ọdún kérésìmesì bó ṣe kí báyìí ó retí kí pásítọ̀ sọ pé à ẹ sì ṣe ń wọ aláàjì pásítọ̀ tó wò báyìí ó mọ lójú kò fún lésì mo wá bi pásítọ̀ léèrè pé bí ẹni pé wọ́n kí yín pé ẹ sì kú ọdún kérésìmesì ni ó ní kí ló kan àfáàn bí kérésìmesì. mo ní sẹ́gbọ́ báyìí wọ́n ní kí ló kan àfáàn bíi. kérésìmesì irú àbùkù tó ń tì ń ni wọn náà ó kàn lọ́la tàbí ní ọjọ́ tuesday wọn náà ká àbùkù náà ni. tẹ́tọ̀ ti gbọ́rọ̀ sọ́nà lẹ́nu wọ́n ní nǹkan ọ̀kan otoko wálé nítorí ẹ̀ kí ló ṣe ń ó ká àbùkù ní. ẹlẹ́mìí ti dé ní ìsìn ó ti wálé báyìí mùsùlùmí ló pe lára o ìyá kí lẹ wá ṣe à ó náà wá bá àwọn táwọn ní january ṣe ìpìlẹ̀ january janus níjẹ́ bẹ́ẹ̀ látara janus ò ní wọ́n ti dìráìfù january gbogbo kọ oṣù tá à ń lò ní nàìjíríà tí wọ́n ń lò lé wa lórí ní tipátipá orúkọ òrìṣà ni à ń bẹ lọ́n lọ́wọ́ a sì ń ṣiṣẹ́ ẹ̀tọ́. pé kọ́lọ́hún ọba kó bá ní fi ókò oṣù tiẹ̀ kó bá ní fi pààrọ̀ ókò oṣù tiwọn èyí táwa ń ṣe lọ́wọ́ nù but èyí tí wọ́n ń ṣe ni pé ìwọ ń bá wọn yọ òun bá wọn yọnu sí orúkọ òṣàwọn orúkọ àwọn oṣù wọ̀nyẹn ìwọ ń bá wọn lọ́wọ́ sí pé kó máa lọ bẹ́ẹ̀. òdùkúlù fi sílùmí káfà àṣẹ tọ́lọ̀ ń pa wá ni pé ẹ sínú ìsìláàmù pátápátá tá a bá ń sọ̀rọ̀ èrò ṣé tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀ ṣé tá a bá ń sọ̀rọ̀ zàká ṣé tá a ń sọ̀rọ̀ oṣù ìsìláàmù òun náà ni kò máa lò ẹ má torí péjọba nàìjíríà wọ́n impose january february fún wa nínú kàlẹ́ndà pé tá a bá bímọ kàlẹ́ndà yẹn la fi kọ déètì lẹ̀ tá a bá ń ṣiṣẹ́ oṣù kàlẹ́ndà yẹn náà fi ń san owó fún wa tá fẹ́ kọ rìsíìtì déètì ńlá kọ síbẹ̀ wọ́n impose ẹ̀ lé wa lórí ni ok ṣùgbọ́n ṣé wọ́n impose pé kó o sọdún lé ọ lórí làlùrí ni tìyẹn làlùrí ló ń jẹ ọdún àbí nítorí pé oúnjẹ ń wù ọ jẹ ẹ má torí rẹ sì mọ́bẹ̀sì rẹ jẹ́ o kò sí òru tí mùsùlùmí yẹn náà fìlà tó ti gbọ́ tó ń pè ní náfìlà tahajud o lè yàn lóru o lè yàn lálẹ́ o lè yàn ní àfàìmọ́júmọ́ kásùnbà tó wọlé ṣùgbọ́n rántí o ọlọ́wọ́ ò ṣeé tàn jẹ́ o ìnámọ̀lẹ̀ àmàlùmí ni yas iṣẹ́ tá à ń ṣe pẹ̀lú àníyàn ni o ìwọ tó o bá jí nítorí pé wọ́n fẹ́ cross over lọ́dọ̀ àwọn kèfèrí wọ́n fẹ́ cross over wọ́n fẹ́ parí ọdún kan wọ́n fẹ́ bọ́ sí bẹ̀rẹ̀ ọdún míì tó fẹ́ dá sí pé àníyàn rẹ nìyẹn tó o fi dìde yànnà fílà tó wá ń bẹ náà pé wọ́n lọ́hùn ọdún tuntun tá a bẹ̀rẹ̀ yìí o ọlọ́run jí ó jí ó júbà fún wa o jí ó fún wa o jí dáa fún wa o so ti mọ̀ pé ọlọ́run tó dojú àdúrà yẹn kọ kèé sọ ọlọ́run tó ní nǹkan ṣe pẹ̀lú January o ti fail o ti fail báyẹn o èyí tó o ti sọ ti fi hàn wípé kèsè kó o jí láti kí tàjúdù tí ń bẹnu súnà bí kò sí pé tàjúdù míì tó fẹ́ ṣe fún January ni ọlọ́dọ̀ ọmọ ẹlẹ́ni àtúmọ̀ sọ pé ọ̀dà nírú ọjọ́ yẹn tẹ̀ mà nílùú tá a wà yìí àwọn tí ń sọdún yẹn ni wọ́n pọ̀ so ṣé èèyàn náà kàn tiẹ̀ lè lọ ra adìẹ torí kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n má bàa lọ gba oúnjẹ jẹ lọ́wọ́ àwọn àtìláwí kí ìdájọ́ irú nǹkan báwọn pé àwọn ọ̀sọ́dún o ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ káàmọ́ àwọn tí wọ́n máa wojú àwọn tí ń jẹ ṣíkìn lọ́jọ́ náà why tó fi ní problem tó tó tó fi tó fi ga tó why. ṣé dandan ni kó o pa chicken jẹ ní ọgọ́ náà ni ṣé dandan ni. ó ṣe di pé ọjọ́ wọn ní ṣe sí. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ àti pé n tá ń sọ yàrá ọmọ náà ń gbọ́ àwọn ọmọ rẹ náà ń gbọ́ wípé kò lẹ́tọ̀ọ́ ká kópa níbi ọdún míì yàtọ̀ sí ọdún Islam ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá níjẹ̀gbẹ́ a sọ fún wọn wípé ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bì a ní àdádálẹ̀ ni kí ló wá fẹ́ sọ ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bì yìí sáàdì ẹ̀tọ́ fún mùsùlùmí nígbà tí ànẹ́bì ti wá gangan tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n tá a sọ pé èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ wọ́n sì wá gbóúnjẹ ayẹyẹ ọjọ́ bí ànẹ́bì míì wá tọ́wà jókòó tì lọ́rùn. bákan náà látó wá ń sọ fún ọ lónìí wípé january one ti ń bọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni pé ò dámọ̀ ni o ṣe bẹ́ẹ̀ ni pé ò dámọ̀ ni o kọ̀ọ̀kan lọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ o àwọn òsì ní bẹ̀rẹ̀ ọdún àti sì sí ní parí ọdún oṣù kẹrin tiwa ó parí lónìí. tí í ṣe rọ̀bí òsáni oṣù karùn-ún tiwa yóò bẹ̀rẹ̀ ní ọ̀la tí í ṣe yomada alhula. ohun tí ó ti kàn mùsùlùmí kọ́mọ́dà sọ wá rí nínú ọ̀nà tẹ̀ ń gbà dá sí i àti ní ọmọ jẹ oúnjẹ ọjọ́ náà má gba ẹ̀bùn lọ́jọ́ náà. lára ẹ̀ náà ni pé àwọn ọmọ yín kan wọ́n ń lọ kí baba kérésì má jẹ́ kọ́ ọmọ rẹ̀ lọ kí baba kérésì àsàtànà àtúnrí lórí tẹlifíṣàn kódà tí wọ́n tún intaviu ọmọ náà wọ́n tún intaviu rẹ̀ bí zainab ló tiẹ̀ pé rẹ̀ ní bí rukaya ní sátì ẹ̀pọ̀ ẹ̀ lára sátì ẹ̀pọ̀ ẹ̀ bákan. ẹ̀rí àwọn ọmọ àwọn ọmọ ẹnìkan nu o àwọn ọmọ ẹnìkan nu tí wọn gba ẹ̀sìn láàbọ̀ tí ó gbà lódìdí bákan náà ni pé ẹ̀ẹ́ báńgà yíyin báńgà má wọn lọ́wọ́ sí i ọmọ mùsùlùmí ọdún tiwa kìí ṣe ọdún yìí ná kìí ṣe ọdún ìbọn kìí ṣe ọdún tí wọn náà mọ̀ bẹ́ẹ̀ pé tá a bá ń lọ sí yídì à ń lọ sí yídì ni o à ń bọ̀ ni o ọmọ pé àìyìn kankan so ẹ̀yẹ́ máa mùsùlùmí ẹ má bá wọn dá sí ranù má bá wọn dá sí. àwọn fìlà àwọn tẹ́ máa dé tí máa taná ẹ má bá wọn dé ẹ má bá wọn dé àwọn aṣọ baba kérésì wọn tẹ́ máa wọ̀ má bá wọn wọ̀ ọ́ mini usin islam limari tẹ́ríkù máa láyà níyì ìyìn tí ọba ti kàn ọ́ má dá sí i tọ́ ọba ti dá sí ní tí ọ̀kàn ọ́ ara pé ẹ̀sìn rẹ òmójútónu. àwọn iná tí máa tàn tí máa kú tí máa tàn tí máa kú tí máa ṣẹ́jú wáyíwáyùn má rà sínú ilé má rà á. wọ́n máa ń fi kinní kan ta ayé jẹ. wọ́n ń gbé àwòrán lárúbáwá wá. tí wọ́n san àwọn iná òun tí wọ́n fi hàn wọ́n pé sẹ́rí o ẹ̀yin mùsùlùmí nàìjíríà tẹ́lẹ̀ ẹ̀dá sí kérésì tẹ́lẹ̀ ẹ̀dá sí january àwọn lárúbáwá gan-an wọ́n ń kí àwọn èèyàn wọn kú ọdún kérésìmesì wọ́n jọ ń jẹun wọ́n sì gbé àwòrán ẹ̀wà àwọn tó jẹ́ mùsùlùmí nílẹ̀ lárúbáwá wọ́n ń kí àwọn christian tó wà lù wọn wọ́n ń kí wọn kú ọdún kérésì wọ́n ń kí wọn kú ọdún january kí la fẹ́ ló ń bì yùn ẹ̀sìn wa ọlọ́run kàn fi rán ọmọ lárúbáwá ni ọlọ́run ò ní káwo lárúbáwá kọ̀ sí torí pé ọlọ́run sọ pé inna khalaqnakum min zakarin wa unsa. wàjàánákùm ṣùgbọ́n wa kọ̀ bá ilà lìtàárọ̀fù iná àkẹrọ̀mọ̀kùm ìdájọ́ tí ń bẹ lórí ẹ̀yánu nínú alukur'an ìdájọ́ tí ń bẹ lórí ìran nìyẹn nínú alukur'an ọlọ́run dá wa ń dúdú ó wa ń funfun ó wa ń pupa ó wa kẹ́ lè fi mọra yí pé eléyìí ni eléyìí igbo ni eléyìí larubawa ni eléyìí òyìnbó ni eléyìí Yorùbá ni eléyìí igbá ni ìtọ́lọ̀ fi dá wa bẹ́ẹ̀ nu pé kẹ́ ẹ kàn dára ni kò ní válù kankan wájú Ọlọ́run tọ́ba ti dọ̀dọ̀ Ọlọ́run iná dà ẹni tí ó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ àlọ́ ò ní ẹni tí ẹ̀tọ́ bá páyẹ̀ jùlọ. so ẹ bá gbé àwòrán ọba Dubai wá pé ń jẹ oúnjẹ kérésìmesì kí á nìyẹn ní í ṣe pẹ̀lú ìsìláàmù tèmi ìsìláàmù tèmi sọ pé tẹ̀lé kùránì tẹ̀lé àdìsí kò ní ń tẹ̀lé lárúbáwá ẹni tí ò bá mọ tí ń ṣe ni ó máa tẹ̀lé ẹ̀yà kan nínú ẹ̀sìn rẹ̀ pé ní táwọn ẹ̀yà yìí bá ti ṣe lòun ó máa ṣe ẹni tí ò tí ì mọ ti ń ṣe nu ẹni tó bá mọ nǹkan ti ń ṣe kí lọ́lọ́run sọ kí làrẹ́ bí wí kí sì ni àlàyé táwọn onímọ̀ ṣe lórí ẹ̀ oní ọmọ tẹ̀lé torí náà àwòrán tẹ̀ ń gbé káàkiri yẹn kò túrú kan lára tiwa o ìyẹn ò sọ di ẹ̀tọ́ fún wa kódà nílẹ̀ haúsá ní àbújá NTA News iṣẹ́ fi gbé nìyẹn wọ́n ń gbé àwọn haúsá tí wọ́n ń kí àwọn kírísítẹ́nì kú ọdún àná àwọn awé láwà ní bàǹtùbàǹtù wọ́n wá jókòó wọ́n wá ní sẹ́rí pé ó yí àwọn báyìí ẹ̀ o báwọn ti jọ ń jẹ́ kérésìmesì sẹ́rí pé ìfẹ́ níṣẹ́ ń pè nífẹ̀ẹ́ nù kí ni ń pè nífẹ̀ẹ́ ṣé ń pè nífẹ̀ẹ́ nù nǹkan ń ṣe yín n ti ń ṣe yín kò sì sí ìfarahàn yín ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ kó sínú ìsìláàmù pátápátá ohun tí ó bá ti kan mùsùlùmí kọ́ mọ̀ dá sí i ọlọ́run tó dá wa ó dá mùsùlùmí ó dá kèfèrí ẹ fi kèfèrí lẹ̀ pẹ̀lú lànà ẹ̀sìn rẹ̀ kọ́ máa ṣe. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ gba tító pẹ̀lú ẹ̀sìn yín ẹ gba tító pẹ̀lú ọdún yín ẹ má dá sí ọdún míì torí wípé ẹni tí ó gba tító pẹ̀lú ẹ̀sìn rẹ̀ yóò kábàámọ̀ lọ́jọ́ àlèkè àmọ́ o ìkìlọ̀ lélẹ́yìí jẹ́ fún gbogbo wa o a máa sọ ìkìlọ̀ ló jẹ́ fún wa àti ìrántí nítorí náà mo tún fàsìkò yìí kí àwọn àfáànù nọ́sífàtì bí wọ́n ṣe já bídíà dìsẹ́mbà wọn lẹ̀ lọ́dún yìí àwọn bídíà míì tí wọ́n tún ṣe náà ọlọ́run tún jẹ́ wọn lè gbà jùlẹ̀ o torí bídíà pọ̀ nọ́sífàtì gan ni o ní ẹ̀ bá fi tírélà kó yọ wọ tírélà lọ́rùn o ṣùgbọ́n wọ́n ti ń jálẹ̀ àníṣẹ́ àdúà táwọn bàbá fi lé wa lẹ́nu wípé ọlọ́run bá ní paná àdẹ́bọ̀rẹ́ rẹ bídí àṣetánì nílẹ̀ kó bá ní gbé súnà lẹ́bí ga ẹ á máa ti àdúà òun ká sì máa ṣiṣẹ́ tọ̀ kí náà àdẹ́bọ̀ kó máa kú kí bídí àṣetánì kó máa lọ ọlẹ̀ kí súnà ànẹ́bì máa lọ òkè ọlọ́run ọba yọ wá lẹ́nu súnà o. má ṣe wá ní ẹni tí ó fi ìrẹsì dìsẹ́mbà bẹ́ẹ̀ sí ẹ̀jẹ̀ o má ṣe wá tí ó fi ìrẹsì dìsẹ́mbà ìrẹsì january bá ẹ̀sìn rẹ̀ jẹ́ ọlọ́run wulẹ̀ kẹ́ mùsùlùmí àbálọ́wọ́ kẹwa ni máa jẹ́ ń pé tọ́ọ̀bárí tó jẹ́ ń tọ́ọ̀bárí tó jẹ́ pé ọjọ́ yẹn náà lórí tó jẹ́ gbàwẹ̀ ìyẹn àmọ́ mọ̀ mọ́ sọ ìgbà tí ìsìnrin sí máa jẹ yìí ẹgbẹ́ yìí sáwẹ̀ yìí sáwẹ̀ bẹ́ẹ̀ ìyẹn dáa ju kọ́ wá ti torí pé òrin tó jẹ ká wá fún ọ lẹ́bùn bíyẹn bá mu síbi kan mìíràsì ní fún dìsẹ́mbà ó ti kó bára rẹ̀ níwájú ọlọ́run o ọlọ́run jẹ́ kó kó bára rẹ̀ o tó ti gbọ́ aṣọ tó ti lọ́ọ́ ra ń tọ́ lọ fẹ́ wọ̀ ní january wáhùn mọ̀ wọ́ o mo rí o tó ti lọ́ọ́ ra aṣọ ń jò ọlọ́fẹ́ wọ̀ ní january wáhùn mọ̀ wọ́ o tó ti gbọ́. fi sínú ilé nígbà tí ìranú bá kó ń ta tán wàá máa ńgbà náà o mọ́ fi ọ̀nà kankan dá o sọ̀dìgbọ́ mọ́ fọ ọ̀nà kankan dá sí kò kà wá o alọ́ọ̀fù wá sí gòǹgẹ́ rẹ subhanaka allahumma hamdika ashadu ilaha illa anta feruka wa ati ilayk akimu